èyí ni ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ sim ìgbàjà ẹ gbé bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ kọ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ sim pmb five oh four ìgbàjà kwara state nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. ọ̀rọ̀ mo kí yín kọ́ àbọ̀ yín ọmọ ọlọ́run sínú ètò pàtàkì yìí ọ̀rẹ́ yín ọ̀wọ́n amos ọlájídé agboola ni olùbánisọ̀rọ̀ yín kí jésù ọmọ ọlọ́run kó kọ́ wa láti tẹ ògo wa bí a ti ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ lónìí àmín lónìí lábẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run èyí tí ṣe àkókò tá à ń ṣe àgbéyẹ̀wò ìwàásù tí ṣe ogún nínú ìwé iṣẹ́ à ń ṣe ìwàásù ogún nínú ìwé ìṣe àwọn àpòstélì a fẹ́ kíyèsí nínú ìwé ìṣe àwọn àpòstélì ní orí ẹ̀ka ẹ̀dógún ìṣe àwọn àpòstélì orí ẹ̀ka ẹ̀dógún láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì dé ẹsẹ̀ ìkọkànlélógójì ìṣe àwọn àpòstélì orí ẹ̀ka ẹ̀dógún ẹsẹ̀ ìkẹrìndínlógójì dé ìkọkànlé ní ogójì láti ń kíyèsí ọ̀rọ̀ ọlọ́run lónìí ẹ kí n sáré kà fún wa àwọn iṣẹ́ náà ìṣe àwọn àpòstélì orí ẹ̀ka ẹ̀dógún láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì dé ìkọkànlé ní ogójì lẹ́yìn ìjọ mélòó kan paul sì sọ fún barnaba pé jẹ́ kí a tún padà lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wàásù ọ̀rọ̀ olúwa barnaba sì pinnu láti mú johanu lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ jẹ́ máàkù ṣùgbọ́n paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní pamphilea tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn méjì nígbà tí bánábà sì mú máàkù òun bá ti ọkọ̀ lọ sí kípùrù ṣùgbọ́n pọ́ọ̀lù yan sílà ó sì lọ bí ó ti fi lé oore ọ̀fẹ́ olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin ó sì la síríà òun kílíkíà lọ ó mú ìjọ lé ọkàn lé ẹ jẹ́ ká gbàdúrà lọ́rùn alágbára dúpẹ́ lọ́wọ́ yín nítorí iṣẹ́ agbára ìyanu yín ayìnyín lógo nítorí pé ẹ̀yin ọlọ́run yóò bù jáde nínú ọ̀rọ̀ rẹ lónìí lórúkọ jésù olúwa gba ọpẹ́ gba ẹ̀yìn wa mo gbàdúrà pé kẹ́ bá wa sọ̀rọ̀ lórúkọ jésù olúwa ẹ ṣe bẹ́ẹ̀ nínú ìgbé ayé ìgbàgbọ́ wa kí ògo ìyìn àtọ́lá jẹ́ ti orúkọ mímọ́ yín nígbà tí ẹ̀kún ìbùkún yín tí ó ń jẹ́ ní orúkọ jésù kristi olùgbàlà wa amen. a wà nínú ìwé ìsìn àwọn àpòstélì ní orí ẹ̀ka à ń kíyèsí lónìí láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì dé ìkọkànlélógójì ìṣe àwọn àpòstélì orí ẹ̀kẹẹ̀dógún láti ẹsẹ̀ ìkẹrìndín ní ogójì dé ìkọkànlélógójì kókó tí à ń kíyèsí òní àìgbọ́ra ẹni yé láàrin Pọ́ọ̀lù àti Bánábà àìgbọ́ra ẹni yé láàrin Pọ́ọ̀lù àti Bánábà àbá kíyèsí nínú iṣẹ́ ìhìnrere àti gbọ́n tọ́lọ́run ṣe bí Pọ́ọ̀lù àti Bánábà ṣe rí ìrìn ìhìnrere àkọ́kọ́ lónìí a ó kíyèsí ìhìnrere yìí pàápàá jùlọ bí iṣẹ́ náà bí ó ṣe ń tẹ̀síwájú bí wọ́n ṣe ní èròǹgbà láti rìnrìn àjò ẹ̀kejì ẹ bá wo ẹsẹ̀ ogójì ó ní lẹ́yìn ìjọ mélòó kan lẹ́yìn ìjọ mélòó kan Pọ́ọ̀lù sì sọ fún Bánábà pé jẹ́ kí a tún lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wàásù ọ̀rọ̀ Olúwa. àjànàkú kọjá mo rí nǹkan fìrí pé nìyẹn bá ẹ jẹ́ ká sọ pé a ibi tẹ́rin bá sì gbà kọjá àti gbó ti jù ní mọ́lá irin. Pọ́ọ̀lù àpọ́stẹ́lì jẹ́ ẹni tí ó ní ìtara ẹni tó ní ìgbóná ọkàn fún ìdásílẹ̀ ìjọ àti ìdàgbàsókè rẹ̀. ọ̀rọ̀ Pọ́ọ̀lù àpọ́stẹ́lì bẹ́ẹ̀ bá wọ ẹsẹ̀ kẹrìndín ní ogójì yìí bíbélì sọ fún wa pé lẹ́yìn ìjọ mélòó kan Pọ́ọ̀lù ló wá pe Bánábà ló sọ fún Bánábà pé jẹ́ kí a tún padà lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò tó bá lọ́kan nínú ohun tí ìjọ Ọlọ́run fi ń ní wàhálà jùlọ lónìí bàbá jáde ta kó gbohùngbohùn ta wàásù ìhìnrere lọ ta wàásù sáfẹ́fẹ́ bàbá kan ti gbọ́ bí a bá ti rí i pé àwọn ènìyàn farahàn pé mo gba jésù lólúwa àtolùgbàlà a ó sọ pé nínú ìlú báyìí ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún ló wà níbẹ̀ tó gbàgbọ́ nínú ìlú báyìí ènìyàn ọmọgbọ̀n ènìyàn ló wà níbẹ̀ tó gbàgbọ́ nínú ìlú báyìí nínú iṣẹ́ ìránṣẹ́ wa mẹ́tàlélọ́gọ́ta ènìyàn ń ló gba jésù lólúwa àtolùgbàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ó sì fi wọ́n síbẹ̀ láì bẹ̀ wọ́n wò láì wà láàfíà wọn láì wo bá a ṣe lè tó fẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́ àwọn ènìyàn wọ̀nyí kí ìgbàgbọ́ wọn kó sì máa gbilẹ̀ sí i ìjẹ́ mi ò tiẹ̀ ní bìkítà láti wá ìránṣẹ́ ọlọ́run tá a lè fi tì wọ́n tí ó máa fóúnjẹ ọ̀rọ̀ ọlọ́run oúnjẹ ọ̀rọ̀ èyè tí ó máa fi bọ́ wọn. sẹ́rí apá àdélé òjá mọ̀ polóńgì ní sọdẹ ọ̀pọ̀ àwọn iṣẹ́ tá ń ṣe nínú iṣẹ́ ìhìnrere lónìí àṣedàsílẹ̀ ni wọ́n àṣedàsílẹ̀ ni ni tá a wàásù fún ẹni tó kúrò tó lòun kúrò nínú òrìṣà ẹni tó ṣe wípé ayé ń yọ lẹ́nu ẹni tọ́lọ́hún ò ṣẹgbẹ́ òkùnkùn mọ́ a sì rò pa wàásù fún lónìí olóhùn gba jésù lólúwa àtolùgbàlà àrò bí ẹni wípé saka náà lára rẹ̀ dá àrò bí ẹni pé nǹkan ti sẹnu re fún a ó ní a ti fi lé olúwa lọ́wọ́ kó kàn máa dàgbà lókù nígbà tá a fojú ṣe wa sílẹ̀ láì ṣe paul wòye òye yìí kan náà ni mo ń pe ìjọ ọlọ́run níjà lónìí láti wò òye yìí kan náà ni mo ń pè ọ níjà lónìí ìwọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ajínrere ìgbìmọ̀ ńlá ìwọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó kà sí pàtàkì láti ṣe ìpínfúnni ìhìnrere pẹ̀lú ẹlòmíràn wípé ó ṣe pàtàkì fún wa àwọn ènìyàn tọ́lọ́run tọwọ́ wa gbàlà tọ́lọ́run tìkára rẹ̀ ń ṣe iṣẹ́ rẹ̀ láṣeparí tó ń lò wá gẹ́gẹ́ bí irinṣẹ́ láti gbàlà àwọn ènìyàn wọ̀nyí là ó ṣe pàtàkì fún wa láti bẹ̀ wọ́n wò Paul ní jẹ́ ká tún padà lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò arákùnrin wa ni wọ́n ìbátan wa ni wọ́n ẹ mọ̀ wípé ẹ̀jẹ̀ tó pa ènìyàn pọ̀ nínú Jésù Kristi àwa tá a gbà lólúwa àtolùgbàlà ẹ̀jẹ̀ náà nípọn ju ìdí nìyí tí Paul àpòsílẹ̀ fi wí arákùnrin wa jẹ́ ká lọ bẹ̀ wọ́n wò jẹ́ ká lọ kíyèsí àlàáfíà àwọn ènìyàn wọ̀nyí jẹ́ ká wo àwọn ènìyàn wọ̀nyí ká wo bí wọ́n ti ń ṣe sáwọn ènìyàn wọ̀nyí ń dàgbà sáwọn ènìyàn wọ̀nyí ń dàgbà ká wo orú ọlá ọlọ́run nínú ìgbé ayé àwọn ènìyàn wọ̀nyí pé ní gbogbo àwọn ìlú tá a ti wàásù ní gbogbo àwọn ìlú tá a ti wàásù kí a lọ ní ìrìn àjò mìíràn láti wo àlàáfíà wọn mélòó nínú àwọn ènìyàn wa ló nípa àwọn ènìyàn tá a ti fìgbà kan wàásù fún bẹ́ẹ̀niyàn bá ṣe wàásù ta gbangba táyé gbọ́ tọ̀rùn mọ̀ tí ó lókìkí tó bẹ́ẹ̀ gẹ́ ṣe bí àṣedàsílẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ ká wo ohun tá a tó lè ṣe láti rí wípé ọlọ́run ń lò wá láti mẹ́sẹ̀ àwọn ènìyàn wọ̀nyí dúró abájọ nínú àwọn ìjọ wa pẹ̀lú bẹ́ẹ̀niyàn ṣe ìsìn ìsọjí àwọn kan náà tí ó láwọn gbàgbọ́ lọ́dún yìí àwọn náà ni ó tún gbàgbọ́ lọ́dún tó ń bọ̀ àwọn náà ó tún nawọ́ sókè lọ́dún mẹ́ta ọdún mẹ́rin lẹ́yìn rẹ̀ àwọn náà ni ó nawọ́ alágbá Jésù sínú ayé wa fúngbà àkọ́kọ́ ẹ ò ní mọ̀gbà tó ṣègbà àkọ́kọ́ gan-an nínú ayé wọn mo gbàdúrà pé ọlọ́run yóò ràn wá lọ́wọ́ olúwa yóò fagbára ńlá fún wa yóò foore ọ̀fẹ́ fún wa nínú èyí tó fi ṣe pé dájúdájú a lè tẹ̀síwájú láti máa lọ sí pípé nínú iṣẹ́ ìjèrè ọkàn yìí ní ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n bẹ́ẹ̀lì wípé Bánábà sì pinnu Bánábà sì rẹ̀ láti mú Jòhánù lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù èèyàn pẹ̀lẹ́ ni Bánábà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń ráwọn ènìyàn pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá ń ráwọn ènìyàn ní sùúrù bí wọ́n bá ti mú ọkàn ara wọn lé tàbí wọ́n bá ti ní ìpinnu tán ọkàn wọn máa ń ṣòro yí padà bí ọmọ bóyá ti bẹ̀rẹ̀ sí ní kíyèsí tẹ bá kíyèsí irú ènìyàn bíi Bánábà bí Bánábà bó ti yawọ́ tó bí Bánábà ti lọ́yàyà tó bí Bánábà ti jẹ́ ènìyàn pẹ̀lẹ́ tó síbẹ̀síbẹ̀ nígbà tí irú àwọn ènìyàn báyìí bá ti ní ìpinnu ó máa nira fún wọn tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ láti rí wọn yí lọ́kàn padà Bánábà níyìn yìí èròǹgbà ọkàn rẹ̀ ni láti mú Jòhánù lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ó fẹ́ dán Jòhánù wò lẹ́ẹ̀kan sí i ká tó fún Jòhánù láǹfààní mìíràn ká má wo ènìyàn bí ẹni pé ènìyàn ò lè ṣe rere ká má wo ènìyàn bí ẹni pé ènìyàn ò lè ronúpìwàdà ká má wo ènìyàn bí ẹni pé nítorí pé ó ti kùnà nígbà kan rí pé kò tún lè ṣàṣeyọrí lónìí Bánábà jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ tó lè wo ènìyàn tó lè wo ògo Ọlọ́run nínú ayé ẹni ó lè wo ènìyàn ó lè wo ntẹ́nìyàn lè dà fún ògo orúkọ mímọ́ rẹ̀ ẹsẹ̀ ìkẹtàdínlóyìn ọgbọ̀n láwà nínú ìṣe àwọn àpòstélì ní orí ẹ̀kẹ́ẹ̀dógún bí barnaba ti ní ìpinnu tó níròònú yìí láti mú johanu lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ máàkù ẹsẹ̀ kejìdínlógójì ṣùgbọ́n paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní pamphylia tí kò sì bá wọn lọ sí ìsẹ̀nà ẹ ó rántí ìrìn àjò àkọ́kọ́ èyí tí wọ́n rìn ẹ ó rántí irú o tó ṣẹlẹ̀ irú bí irú ènìyàn bí johanu bí ó ṣe di ẹni tó padà àbá padà lọ sínú ìṣe àwọn àpòsẹ́lì ní orí ẹ̀kẹtàlá jẹ́ kí n sáré kà fún wa ní ẹsẹ̀ ẹ̀kẹtàlá rẹ̀ nígbà tí Pọ́ọ̀lù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ sì síkọ̀ ní Páfò wọ́n wá sí Págà ní Pàmfílíà Jòhánù sì fi wọ́n sílẹ̀ ó sì padà lọ sí Jerúsálẹ́mù Jòhánù padà lọ sí Jerúsálẹ́mù àmọ́ bí ìrìnàjò náà ti nira tó ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní wípé jẹ́ Jòhánù gẹ́gẹ́ bí màjèsín tàbí Jòhánù gẹ́gẹ́ bí ọmọdé dájúdájú ohun ìnira ni fún un lánú àwọn tó ń là kọjá kò tí ì lè lọ́kàn tó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mọ̀ ẹ́ rántí nígbà tá a fi ń kíyèsí ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀kan nínú àwọn òwe tí mo pa ni wípé àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ní jìyà bó bá pẹ́ yóò tẹ́kù pajẹ Jòhánù Máàkù ó ní wàhálà sẹ́nátì wípé nínú ìwé ìṣe àwọn àpòsílẹ̀ ní orí ẹ̀kẹtàlá ní àní ẹsẹ̀ ìkarùn ìwé ìṣe àwọn àpòsílẹ̀ orí ẹ̀kẹtàlá ẹsẹ̀ ìkarùn ó ní nígbà tí wọ́n sì wà ní sálámì wọ́n ń wàásù ọ̀rọ̀ ọlọ́run ní sínágọ́gù àwọn júù ó ní wọ́n sì ní Jòhánù pẹ̀lú wọn ní ìránṣẹ́ bí ènìyàn kò bá ní ọmọ lọ́dọ̀ wàhálà ńlá ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé Jòhánù láǹfààní àti wà pẹ̀lú ó wà pẹ̀lú irọ́ ènìyàn bíi Paul àpòsílè àti Barnaba Bíbélì sì fìdí rẹ̀ múlẹ̀ wípé bẹ́ẹ̀ ni Jòhánù ń ṣe ìránṣẹ́ fún wọn ṣùgbọ́n nínú àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ láàrin Paul àti Barnaba nínú iṣẹ́ àwọn àpòsílè ní orí ẹ̀kẹ́ẹ̀dógún tá à ń kíyèsí lónìí a rí wípé ohun ńlá ni ọ̀pọ̀ àwọn nǹkan ló lè ṣokùnfà ló lè ṣokùnfà gbígbọ́ yìí sọ yìí ló lè ṣokùnfà ìjà nínú iṣẹ́ ìhìnrere ó lè ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ra ẹni yé tẹ́ bá wò ní ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n bí Bánábà ti pinnu ìpinnu irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣòro yí padà àwọn ènìyàn tó ṣènìyàn jẹ́jẹ́ àwọn ènìyàn táwọn rò bí ẹni wípé wọn ò lápọn bí wọn bá jáde pẹ̀lú ìpinnu wọn ó máa ń nira tó bẹ́ẹ̀ gẹ́ ó ní máa nira tó bẹ́ẹ̀ gẹ́ ẹ bá wo ẹsẹ̀ kejì dí ní ogójì ṣùgbọ́n Pọ́ọ̀lù rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní Pàǹfílíà tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà ẹ rí wípé nítorí pé Jòhánù Máàkù ó ti fi wọ́n sílẹ̀ nígbà kan rí Paul àpòsílẹ̀ rò bẹ́ẹ̀ ni wípé Jòhánù Máàkù tẹ́ni tó tún yẹ ká tún mú lọ́wọ́ abẹ́ni yóò bá ti àjọpọ̀lọ́ kó jẹ́ èyí tó lẹ́yìn pé irú Jòhánù Máàkù látún wá dì lọ́wọ́ nínú ìrìn àjò iṣẹ́ yìí rere ẹni tó fi wá sílẹ̀ ní Pàmfílíà ẹni tó fi wá sílẹ̀ tábà tún mú lọ́wọ́ níhìn yìí bó láti mọ̀ tí ó padà mi ò mọ irú ìṣòro tó lè wá sọ́nà àwọn Paul àpòsílẹ̀ àti Barnaba nítorí pé Jòhánù padà lọ́jọ́ kìíní ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ sí ní wò bí èrò aṣọ ọmọ tó bá mọ̀nà dáadáa ènìyàn tó tó tó lẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ dáadáa nípa ìrìn àjò fún bí àpẹẹrẹ kálé ènìyàn ó dàgbé èèyàn dẹ̀gbẹ́ lọ tàbí ènìyàn ní ìrìn àjò tó jìn irú táwọn Paul àpòsílì jìn kọ́mọ kékeré kan tó tẹ̀lé ni ó yarí délẹ̀ kó lọ́ àfihàn bá padà sílé àbí mo bá tọ mọ̀mọ́ mi lọ àbí mo bá tọ bàbá mi lọ wàhálà ńlá ni yóò jà sí fún àwọn tó so lórí tàbí àwọn ènìyàn tó mú jáde ibo la ò bá sìn dé ibo la ò bá mọ̀ bóyá báwo la ò bá ṣe láǹfààní àti mọ̀ bóyá yóò délé láyọ̀ tàbí kò délé láyọ̀ abákíyèsí a ó rí wípé níhìn yìí èyí ṣokùnfà wàhálà ńlá láàrin Pọ́ọ̀lù àti Bánábà ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n bíbélì wípé ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ yìí ó jẹ́ ayọ̀ mi nítorí pé sẹ́rí kan lè mímọ̀ nípa ti bíbélì bíbélì ò gbé ẹnìkan kan kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó pé àfi Jésù Kristi olùgbàlà ẹni tí í ṣe ọlọ́run ti kára rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ṣe ènìyàn lẹ́ran ara kò fìgbà kankan gbé ẹnìkan kankan kalẹ̀ ẹ rí wípé ohun tó dàbí àìdọ́gba tàbí àìgbọ́ra ẹni yé láàrin Paul àti Barnaba yìí bíbélì fi ń fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká lè mọ̀ wípé dájúdájú ènìyàn sì ni àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí síbẹ̀ ènìyàn sì ni wọ́n síbẹ̀ ìwà ènìyàn ó sì lè farahàn nínú ìgbé ayé ènìyàn nígbàkigbà ìdí nìyí tọmọ Ọlọ́run fi ní láti máa ṣọ́ra tọmọ Ọlọ́run fi ní láti máa gbàdúrà pàápàá jùlọ kẹ́sù kó má ṣe rí wa yálò nínú èyí tí ó wà dá iṣẹ́ ìhìnrere rú wàhálà ti ṣẹlẹ̀ nínú àwọn ìjọ mìíràn níbi tí olúkúlùkù bẹ̀rẹ̀ sí ní dá ìjọ tirẹ̀ sílẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìjọ lónìí níbi tó ṣe pé olúkálùkù ní jẹ́ ká máa bá ọ̀nà tiwa lọ. a rí wípé níhìn yìí bíbélì sọ fún wa ní ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n pé ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ìjà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ nínú èyí tó fi ṣe pé wọ́n ya ara wọn nígbà tí Bánábà sì mú Máàkù ó bá ti ọkọ̀ lọ sí Kípùrù a ò ṣàlàyé délẹ̀délẹ̀ fún wa bí iṣẹ́ ìránṣẹ́ Barnaba àti àti Johanu Máàkù bó ti ṣe wá ṣe ní àkífírù tí wọ́n gbà lọ. a ò rákọsílẹ̀ tó kún rẹ́rẹ́ nípa rẹ̀ ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì níyìí bí a ṣe ń kíyèsí òun ni wípé sẹ́rí nínú onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìgbé ayé wa a ní láti múra dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ ìhìnrere kí ènìyàn kó gba Ọlọ́run láàyè láti múṣẹ́ ṣe nínú ayé wa ká má ṣe gba ẹran ara láàyè láti jọba tẹ́ bá wo ẹsẹ̀ ogójì ṣùgbọ́n Pọ́ọ̀lù yan sílà ó sì lọ bí ó sì ti fi ilé oore ọ̀fẹ́ olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin Pọ́ọ̀lù wá mú sílà sílà náà láǹfààní àti lọ nínú iṣẹ́ ìhìnrere so nínú ìrìn àjò ìhìnrere ẹ̀kejì Pọ́ọ̀lù àpòsílẹ̀ sílà wà níbẹ̀ irú ènìyàn bíi Barnaba àti Johanu sẹ́wọ̀n pé Johanu Máàkù bíi àbúrò ló jẹ́ fún Barnaba àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí wípé bí àwọn ènìyàn wọ̀nyí ṣe ní àǹfààní nínú iṣẹ́ ìhìnrere bẹ́ẹ̀ ló yẹ kí ìwọ àti èmi ó máa wo àwọn tọ́lọ́run lè lò wá láti gbé wọn lápá sókè àwọn tọ́lọ́run lè lò wá láti mú dàgbà láti dàgbà gbọ́njú mọ ohun tí í ṣe iṣẹ́ ìhìnrere yìí ohun ńlá ni ẹ̀kọ́ ńlá ni tí a kọ́ nínú ìgbé ayé irú ènìyàn bíi Pọ́ọ̀lù àti irú ènìyàn bíi Bánábà ní ẹsẹ̀ kọkànlélógójì ó sì la Síríà òun Kílíkíà lọ ó mú ìjọ lé ọkàn lé e rí ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fún ẹni tó gbà kámi tó ń fodidi odó tẹ̀yìn Paul àpòsẹ́lì mọ rírì títọ́ àwọn ìjọ wọ̀nyí lọ nípa mímú wọn lé ọkàn lé láti rí wípé àwọn ìjọ wọ̀nyí di alágbára àwọn ìjọ wọ̀nyí rìn bí Ọlọ́run ti fẹ́ kí wọn kí ó rìn àwọn ìjọ wọ̀nyí ṣe bí Ọlọ́run ti fẹ́ kí wọn ó ṣe é Paul àpòsẹ́lì ẹ̀rọ rántí wípé òun náà ló mú àbá yìí wá wípé ó dára ká tọ̀ àwọn ènìyàn wa àwọn arákùnrin wa lọ ká lọ bẹ̀ wọ́n wò ká wo bí iṣẹ́ náà ṣe rí káwọ́ ibi táwọn èèyàn wọ̀nyí dé sí nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni mo ń lo ètò pàtàkì yìí láti fi pè ọ́ níjà ìwọ olórí ìjọ tàbí ìwọ ọmọ ọlọ́run tí ọlọ́run lò nínú gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ̀ nínú iṣẹ́ ìhìn rere pé ẹ kẹ́kọ̀ọ́ láti máa bẹ àwọn tí ọlọ́run lò yín láti fi ọ̀rọ̀ bọ́ láti máa bẹ̀ wọ́n wò ẹ kẹ́kọ̀ọ́ láti máa ìní wọn ẹ kà á sí pàtàkì lóòrèkóòrè láti rí wípé ẹ ń rin ìrìn àjò mímọ̀ iyì ara ẹni àti mímọ̀ nípa àlàáfíà àti ipò tí ènìyàn dé sí nípa ohun tí a ti kíyèsí lónìí nípa ìgbọ́ra ẹni yé tó wà láàrin Pọ́ọ̀lù àti Bánábà mo fẹ́ pe àkíyèsí wa sí ohun méjì ìkíní ni wípé Bánábà gẹ́gẹ́ bí ènìyàn Bánábà gẹ́gẹ́ bí ènìyàn ó jẹ́ ẹni tó rò pé ènìyàn ṣubú lónìí ò túmọ̀ sí wípé kénìyàn ó mọ̀ nílá rí lọ́jọ́ iwájú sẹ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí bá a bá rí ẹnìkan tó dẹ́sẹ̀ lónìí à bí ẹni wípé kò tún lè ṣe rere mọ́ à bí ẹni wípé kò tún lè yí padà sí Ọlọ́run mọ́ tàbí a rí ẹnìkan tá a gbéṣẹ́lé lọ́wọ́ lónìí tí òrí ṣe dojú òṣùwọ̀n à ń rò bí ẹni wípé kò máa tún lè ṣe mọ́ lọ́jọ́ iwájú ẹ má má tún fi lọ èyí tá a gbé fún lẹ́sì ìwo lórí ṣe yọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti máa gba ọlọ́run gbọ́ nínú ìgbé ayé ọmọnìkejì pé pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run nínú ayé rẹ̀ yóò lè ṣàṣeyọrí yóò lè ẹ̀kọ́ ńlá ni mo rò pé Jòhánù máàkù lè yí padà tàbí Jòhánù máàkù ó lè túbọ̀ wá dẹni tí ó wúlò kókó ọ̀rọ̀ tí mò ń sọ fún wa yìí wípé ká wo ènìyàn ká wo ògo ọlọ́run nínú ayé rẹ̀ ká wo ènìyàn bó tilẹ̀ ṣubú lónìí ká wò wípé lọ́jọ́ iwájú ọlọ́run lè yí padà àti pé ọlọ́run lè túbọ̀ lò ó ẹ jẹ́ ká lọ sínú ìwé ìkejì Tímótíù sẹ́nà ti wípé Paul àpòsílẹ̀ fárígá ó fárígá délẹ̀ níhìn wípé sáà ń tí ó fi mú kí amúrú ènìyàn bíi Jòhánù máàkù lọ́wọ́ olúkálukú yà gbọ́ná tiẹ̀ lónìí yìí mú kí Bánábà àti Jòhánù Máàkò gba ọ̀nà Kípùrù lọ èyí mú kírú ènìyàn bíi bíi Paul apostoli àti Sílà àwọn náà wọ́n tẹ̀síwájú ní ìrìn àjò wọn wọ́n tẹ̀síwájú ní ìrìn àjò wọn wọ́n gba bírú ẹ̀ Síríà òun kílíkíà lọ àwọn amú ìjọ Ọlọ́run lọ́kànlé mo fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí òbí ká pé ká rí ẹ̀kọ́ ńlá yìí kọ́ nípa ọ̀rọ̀ Jòhánù Máàkù ẹ má rò pé ọmọ kéré lábẹ́ yín lónìí kẹ́rò bí ẹni pé ẹ lè lò nílòkulò kẹ́rò bóyá ni pé ẹ lè ṣe níṣe kúṣe kẹ́rò bóyá ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ bá lò kí ni ọmọ tí ò lè ní lárí lọ́jọ́ iwájú kí ni ìwọ fẹ́ dà kí ni ìwọ fẹ́ dà mo gbọ́ bí tá ti ní òbí kan sọ fún àwọn ọmọ rẹ̀ nígbà tí òbí yẹn wà láàyè pé ọmọ kan ó bí ọmọ tó pọ̀ ṣùgbọ́n kà sọ pé ọ̀kan nínú wọn náà ló ní lárí ó ń sọ fún gbogbo àwọn ọmọ ó ní yìí nìkan ló ní àánú mi lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí yọ̀ọ́ rárá pé ẹni pé ó ń tọ́jú tó rò bí ẹni pé ó ń kẹ́ òun gẹ̀ kò pẹ́ kò jìnnà ọmọ náà fò sánlẹ̀ òkú àwọn tó kù bá kẹ́yìn sí baba délẹ̀ wípé ṣé bọ́ọ̀ ti láwọn ò ní lárí ọní kò sóhun tá a lè gbé ṣe fún ọ ẹ má jẹ́ ká rò bí ẹni wípé bí òní bá tilẹ̀ korò tàbí nǹkan ò bá sẹnu re lónìí ẹ má jẹ́ ká rò bí ẹni wípé bẹ́ẹ̀ sì ni yóò máa rí Paul àpòstélì ọ̀kan nínú àwọn àìlera tẹ́nìyàn lè tọ́ka sí ó ní wípé pẹ̀lú ìrírí rẹ̀ ní Pàǹfílíà irú tútí Jòhánù Máàkù ta kò tún lè rò bí ẹni pé ó yẹ kí Jòhánù ọmọ rẹ̀ timoteu ìránṣẹ́ ọlọ́run níjọ éfésù ó kọ́ nínú èkejì timothy orí ẹ̀kẹrin jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kà láti ẹsẹ̀ ẹ̀kẹsàn-án sa ipá rẹ láti tètè tọ̀ mí wá sa ipá rẹ láti tètè tọ̀ mí wá nítorí démà ti kọ̀ mí sílẹ̀ nítorí tí ó ń fẹ́ ayé ìsinsìnyí ó lọ sí tẹsalónìkà kírẹ́sìtẹ́nì sí galatia títù sí dàmátíà ó ní àkókò kan tó ṣe pé paul àpòsẹ́lì wà nínú ìgbé ayé rẹ̀ tó nílò ìrànlọ́wọ́ ènìyàn ẹ má sì jẹ́ káwọ ẹnìkan bí ẹni pé ẹnìkan ni kéré ó wá ń kọ̀wé sí Tímótèù ọmọ rẹ̀ nínú ìgbàgbọ́ pé ìwọ Tímótì palẹ̀mọ́ kankan o bí Ọlọ́run bá ṣe ń forí ọ̀fẹ́ fún ọ kọ́ tẹkọ̀ létí kọ́ dọ́dọ̀ mi níhìn yìí ó ṣe pàtàkì bí ìgbà tó bí mi ó kọ̀wé sọ́mọ pé ọmọ tètè fojú kàn mí o fojú kàn mí ó ṣe pàtàkì o mo gbàdúrà lórúkọ Jésù ọ̀ nígbà ìpè búburú sọ ti sàmí ẹ̀ sọ gbé mi ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkẹwàá ó ní irú ènìyàn bíi dèémà ó ti fi mí sílẹ̀ ìgbé ayé fàmílétè ń tutọ́ ní ìgbé ayé démà démà ti jẹ fàájì lọ tẹsalóníkà owó àbí tí ó ti jẹ ayé àjẹfọ́lójú ayé ayé ayé ranù ayé ìrégbè tí èyí tó wu dema ní jíjẹ dema ti ó ti bá fàájì lọ ti bá fàájì lọ pèkélé pèkélé ni bí orí alọ́ta tẹ́bádẹ̀ wá wò ní ẹsẹ̀ ìkọkànlá ó ní lúùkù nìkan ni ó wà pẹ̀lú mi lúùkù nìkan ni ó wà pẹ̀lú mi ó ní mú máàkù wá pẹ̀lú rẹ nítorí ó wúlò fún mi fún iṣẹ́ ìrànṣẹ́ ṣẹrántí sọ ti ọ̀rọ̀ ní jókòó àwénu ṣẹrántí pé Jòhánù máàkù kan náà ó ní Paul àpọ́sẹ́lì rò bí ẹni wípé kò lè wúlò mọ́ tó wípé kò ní tẹ̀lé wa lọ tó wá mú kí wàhálà ó dìde láàrin tọrọ náà wá di arukusu láàrin Jòhánù láàrin Bánábà àti Paul àpọ́sẹ́lì tólúkálùkù wá fi gba ọ̀nà tirẹ̀ lọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí wípé Jòhánù máàkù ọ̀ǹkan ní Paul àpọ́sẹ́lì ń kọ̀wé sí Tímótè wípé ó wúlò nínú iṣẹ́ ìhìnrere bá mi mú wá pọ́mọ tó wúlò ni sẹ́rí ọlọ́run alágbára kò sóhun tí ò lè ṣe alágbára lọ́lọ́run wa mo sì fẹ́ ká mọ̀ wípé dájúdájú pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe fún ènìyàn ẹ jẹ́ ká ṣọ́ra wa pẹ̀lú àwọn ọmọdé tá ń bá lò ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn ọmọ bíbí inú wa tá ń bá lò ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn ọmọ ìjọ tá ń darí lẹ́nu iṣẹ́ wa gẹ́gẹ́ bí olùkọ́ lẹ́nu iṣẹ́ wa gẹ́gẹ́ bí aláṣẹ bóyá nínú ilé bóyá lẹ́nu iṣẹ́ bóyá nínú ìlú ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn ènìyàn tá ń ṣàkóso ká má rò bí ẹni pé ọjọ́ iwájú wọn ń bẹ ní ìkáwọ́ wa ọwọ́ ọlọ́run ni ọjọ́ iwájú ènìyàn wà jẹ́ kí n pàkíyèsí rẹ̀ sí lẹ́ẹ̀kan sí i mo gbọ́ níbi tí olùkọ́ni kan ti ń wí ní ilé ẹ̀kọ́ girama tó ń sọ̀rọ̀ wípé ó wu ọmọ kan wípé ọ̀rọ̀ ọmọ ẹ̀ ọmọ tí ò lọ́jọ́ iwájú kéèyàn sọ pé òun ò lọ́jọ́ iwájú ọjọ́ olùkọ́ lónìí nìyí ọlọ́run ló mọ tọmọ náà lè dà ọ lérò bí ẹni wípé ó mẹ́hẹ lẹ́nu ètò ẹ̀kọ́ lónìí ọlọ́run lè yí orin dáfídì orin ìkọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹẹ̀dógún ìgbà mi ń bẹ ilé ọwọ́ rẹ ìgbà mi ń bẹ ilé ọwọ́ rẹ bí ìgbà wa bá ń bẹ ilé ọwọ́ ọlọ́run ènìyàn lẹ́ran ara wa sọ fún ènìyàn wípé ènìyàn lọ́jọ́ iwájú ọjọ́ iwájú ènìyàn kò kúkú fi lé ènìyàn lẹ́ran ara lọ́wọ́ o lè ní àwọn mìíràn nínú yín tẹ́lẹ̀ wòràwọ̀ o lè láwọn mìíràn nínú yín tẹ́lẹ̀ rí ìràwọ̀ ọmọ ẹnìkejì ṣùgbọ́n ọjọ́ iwájú ènìyàn rántí wípé ọlọ́run alágbára òun lẹni tó ń di ènìyàn ìpápá jùlọ ìyá wa tá a mọ̀ lólúwa àtolùgbàlà òun lẹni tó ń dì wá mú ó sì lágbára lórí àwọn gbogbo èyí tí ó ní ṣe pẹ̀lú wa. ọmọ ọlọ́run mo pè ọ́ níjà lẹ́ẹ̀kan sí wípé èkíní jẹ́ kí ìfẹ́ rẹ àti ìtara rẹ kó wà nínú iṣẹ́ ìhìnrere irú èyí tó jẹ́ Paul àpòsílẹ̀ lógún tí Paul àpòsílẹ̀ wípé jẹ́ ká tún tọ́ àwọn ènìyàn wọ̀nyí lọ ẹ jẹ́ ká lọ mú wọn lọ́kànlẹ̀ ẹ jẹ́ ká wo ipò tí àwọn ènìyàn wọ̀nyí wà. rọ ìjọ rẹ kẹ́ má máa ṣe àṣedàálẹ̀ nínú iṣẹ́ ìhìnrere lásán àṣedàálẹ̀ ni bẹ́ẹ̀ bá kàn wàásù sáfẹ́fẹ́ tẹ́ ò bẹ̀ àwọn ènìyàn wọ̀nyí wò tẹ́ ò gbọ́ ọlọ́run láàyè láti lò yín láti fi òjíṣẹ́ ọlọ́run tì wọ́n kó máa fọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn kọ́lọ́run sì máa lò yín láti máa san owó ìtura fún ìrànṣẹ́ ọlọ́run náà. èkejì nínú àìdúrótó ènìyàn ẹ máa wo ògo ọlọ́run níbẹ̀ fojúsọ́nà fún ògo ọlọ́run fojúsọ́nà fún ìyípadà fojúsọ́nà fún àtúnṣe ayé ènìyàn fojúsọ́nà fún àyípadà ìgbé ayé ènìyàn má ṣe tẹ̀síwájú àti máa fojú ẹ̀ṣẹ̀ wo ni má rò pé nítorí pé ó kùnà lánàá ó ní láti kùnà lónìí má rò wípé ó ní láti kùnà lọ́la tàbọ̀túnla má rò bí ẹni wípé jagunlabi ẹlẹ́ṣẹ̀ ni kò sí lè bọ́ lóko ẹ̀ṣẹ̀ fífojú ẹ̀ṣẹ̀ wo ọmọnìkejì ohun tó burú gbáà ni ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti wo ọmọnìkejì ká wògo ọlọ́run nínú ayé rẹ̀ olúwa yóò bùkún fún wa bí olúwa ti ṣe ń bùkún fún ọ nínú ètò pàtàkì yìí ó bá lọ́nà kọ́nà tó ti pè ọ́ níjà tó fẹ́ pín ìpèníjà àkókò pẹ̀lú wa tàbó lẹ́bẹ̀ àdúrà tàbó ní ohunkóhun tó mú kí ọkàn rẹ̀ ó gbọgbẹ́ tí ó wù ọ láti mú kí ajẹ́ alábàápín pẹ̀lú rẹ nínú ayọ̀ tàbí ìṣòro rẹ kọ̀wé sí olùdámọ̀ràn ilé ìgbọ̀hùnsílẹ̀ ti ECWA SIM PMB five oh four ìgbàjà Kwara State Nigeria ti yín nínú rẹ̀ Amos Ọlájídé Agbọ́lá ló ń dágbére fún yín wípé kálàáfíà Jésù Kristi kí o tó fún yín àmín dúpẹ́ Ọlọ́run alágbára nítorí oore ọ̀fẹ́ náà tẹ́ fi fún wa tá a fi gbọ́ ọ̀rọ̀ yín bàbá gba ọpẹ́ gba ẹ̀yìn wa Olúwa túbọ̀ gbé wa ró kí ògo rẹ̀ kó lè máa farahàn nínú ìgbé ayé ìgbàgbọ́ wa ní orúkọ Jésù Kristi olùgbàlà wa àmín. Ah, Aleluya. ǹjẹ́ tí ẹ bá ní ìbéèrè tàbí ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ fún àdúrà ẹ sì lè pè wá sórí ìrọ ìléwọ́ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin ọ̀kan àrùn ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two kí àánú ọlọ́run kí ó bẹ̀ wá wò àmín. ń wá sáyé ká má bàa rọrùn Jésù Kristi lọ́ba wa. títí lọ́ba wa.